nígbà tí a dúpẹ́ fún ọlọ́run ọba tí a sì tọrọ ìkẹ́ àti ìgẹ́ rẹ̀ fún anábìwa muhammad sallallahu alayhi wa sallam àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé ojúpọ̀nà ìlànà tí anábì fi lélẹ̀ abẹ́ ọlọ́run bá nítorí rẹ̀ kí ọlọ́run kí ó má mú ẹsẹ̀ tiwa náà kúrò lójú ọ̀nà náà rahmatika ya arhamar rahimin <clears throat> pẹ̀lú ògo ọlọ́run ní inú tíra fáwa al-imam an-nawawi tí a mọ̀ sí riyadu salihin ibi tí a ó tún máa ti tẹ̀síwájú òun náà níbi tí a gbé dúró ní ìdánilẹ́kọ̀ọ́ àyè tó ṣáájú ìtíṣe báàbù sídìkì ojúpọ̀nà òdodo sísọ báàbù as-sidq ìyẹn túmọ̀ sí pé gbogbo àwọn ahadith eléyìí tí yóò máa wáyé lábẹ́ rẹ̀ yóò ní í ṣe pẹ̀lú àwọn ahadith tó ń tọ́ka sí pàtàkì ìmọ̀ ṣe ìmọ̀ sọ òdodo lẹ́ni pẹ̀lú ògo ọlọ́run hadith eléyìí tí a ó máa gbé ẹ̀wò òun náà ni hadith ẹlẹ́ẹ̀kejì lábẹ́ báàbù asidik naam an abi muhammad al-hasan الثاني hadith ẹlẹ́ẹ̀kejì lábẹ́ babu sidq an abi muhammadin hasan ibn ali ibn abi talib radiyallahu anhu qal حفظت من رسول الله صلى الله عليه وسلم دع ما يريبك إلى ما لا يريبك فإن الصدق طمأنينه والكذب ريبة رواه الترمذي وقال حديث صحيح أفوى أبو محمد تيشي الحسن وما أفوى علي بن أبي طالب رضي الله عنه kọlọ́wọ́n ọba kí ó bá wa yọ́nú sí ẹ ó rí wípé àfọ́ àwa alhassan bun ali bun abi talib ọmọ àfáwà ali bun abi talib radiyallahu anhu kọ́lọ́wọ́n bá kó bá yọ́nú sí i. قال حفظت من رسول الله صلى الله عليه وسلم nínú àwọn ọ̀rọ̀ tánàbí máa ń sọ tèmi náà dè mọ́lẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé àfáwà Hasan wọn kéré ọmọdé ni wọn tánàbí fi ṣe kíni o tánàbí fi jáde láyé ṣùgbọ́n ìjọmọdé wọn nígbà náà kì í ṣọmọdé tí ò lè dá nǹkan mọ̀ wọ́n ní àwọn gbọ́ hafiz tumi rasulillah mo rí dè mọ́lẹ̀ nínú àwọn nǹkan tọ́pọlọ mi gbé ńgbà náà tí mo gbọ́ tánàbí sallallahu alaihi wasallam máa ń sọ ànábì sọ wípé dáa ma yaribuk dáa bí máa na utruk gbéjù sílẹ̀ ma yaribuk ohun tó bá ń ṣe ọ́ níyèméjì àrọ́ìbù láàárọ̀ ìbàfẹ́ ma yaribuk ohun tó bá ń ṣe kámi kámi kámi lẹ́mìí rẹ̀ ànábì ní gbéjù sílẹ̀ wọn. ìlà mọ́lá ẹ̀rí ìbùkún èyí tí ò bá ṣe kámikàmikàmi èyí tí ò mú rùjú èyí tí ò mú lọ́wọ́ nǹkan méjì wà àwọn ajú èèyàn sìn ìkan ó clear ìkan náà a lè sọ pé ó clear èyí tó rí yẹn filẹ̀ èyí tó clear ń kò dì mú sallallahu alayhi torí pé fa in tó bá ti jódodo ní máa ń fìyàn lọ́kàn balẹ̀ ìfọ̀kànbalẹ̀ ó ń bẹ níbi gbogbo nǹkan tó bá jódodo wàlkẹ́dì rí ibà in tó bá ti jẹ́ irọ́ òun náà ní máa ṣe kàmìkàmìkàmì ọ̀rọ̀ òjíṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ tí Yorùbá máa ń sọ ó fẹ́ súnmọ́ náà wípé sàn án láàrin irọ́ òdodo sàn án ní òdodo ṣùgbọ́n irọ́ wàlkẹ́dìbá ríbà hadithi yìí tí a bá wo dáadáa ó kó ó dà gẹ́gẹ́ bí kọ́ídà ni àwọn juz'iyat tó wà lábẹ́ rẹ̀ kò ló ń kà bí yẹn bá fẹ́ máa kà da' ma yaribuk ila ma la yaribuk ọ̀rọ̀ yìí nínú ọ̀rọ̀ tọ̀hárọ̀ ó ṣiṣẹ́ ń bẹ̀ nínú ibadat àlò nínú muamalat àlò nínú ibadat fi tọ̀hárọ̀ mathalan ó ṣàlùwàlá nígbà tó kírun zuhur àlùwàlá rẹ̀ ò sì já wọ́n bá pinnu asuri ó sì wà ọkàn rẹ wá sọ pé ó dàbí ẹ sí ìsìnkú wàhálà mi ó ti já ó súnmọ́ kó ti já sọmọ pé yẹn òun rò pé ó ṣeé ṣe ó ṣeé ṣe ó ṣeé ṣe in tó clear ni pé tí òrùjú ni pé ọ̀la lò ó ṣàlùwàlà abẹ́ẹ̀kọ́ èyí ò clear pé àlùwàlà rẹ ọ̀sà àlùwàlà ń gbà zúrí abẹ́ẹ̀kọ́ ó já yẹn ṣáàkù wà ń bẹ̀ dá mẹ̀yẹ̀rí ilẹ̀ mẹ̀lẹ̀ tó bá kàn fẹ́ ṣàwàlà lè lọ ṣàwàlà bó o ní ṣàwàlà gbé jù sílẹ̀ gbé lórí èyí tọ́dọ̀ lójú wípé mo ṣàlùwàlá dá máa yẹrí ibùk ìlà máa là yẹrí ibùk hadith yìí gẹ́gẹ́ bí kọ́ ìdá ni bákan náà lábẹ́ tọ̀hárọ̀ ọ̀kan náà àwọn ọmọ ẹ̀yà ó pè mí nínú ọ̀sẹ̀ tí ó kọjá yìí òun ní ìdààmú kan tó ń bá ṣàlùwàlá ọkàn wọn mọ̀ sọ fún un pé òun mísì ojú òun ọ̀fọ̀ ojú òun ọ̀parí òun tó òun lè sàwàlà bí ẹ̀mẹrin kó n tó lọ kírun ìgbà míì ń bẹ tó ń bá lọ tọ̀ tó ń bá fẹ́ wọ ọmọ tó ń tábà tó ń sàwàlà tó ń fẹ́ ọmọ tálá ọkàn ọkàn ọ̀gá ìtọ̀ títí kan ìtọ̀ ti kan ìtọ̀ ah òun tó padà òun lọ tábà dáadáa òun tó yẹ tọ̀ tún àlọ́ àlàṣe òun lè wà lórí ìrun ọ̀gá ò ti so wọn bá tún kúrò lórí lórí ẹ̀rọ hádà wàsíwàsá tó ṣaitan wọn á sàlàyé fún ọmọ àyà yẹn pé tèròkèrò bá ti ń wá sínú ẹ̀mí rẹ̀ lórí ẹ̀rọ sọ pé a'udhu billahi min khizib àjànú kan níjẹ́ bẹ́ẹ̀ tí máa kó ìròyìnròyìn sí yẹn lẹ́mi tí yẹn bá ń kírun mo ní wọ́n tó ṣàlùwàlá ó ṣàlùwàlá ó yanjú ọ̀wá lọ nǹkan kan wá sọ pé ò tí ì nǹkan lọ́kọ̀lù ṣèbí wọ́n tó ọmọ tó ṣe so ìlà dáàmà yẹrí ibù ìlà àmàlà yẹrí ibù dán lójú pé mo ti ṣàlùwàlá kíkì ní kan á máa gbé sẹ́mi rẹ pé ò fi mú ò fi mú dáadáa ò parí wàhálà tiẹ̀ nìyẹn ní tó dá wà lójú ni pé ó ti ṣàlùwàlá ó wà lórí irun ó dàbí ẹni pé oṣó ó dàbí anabi sallallahu alayhi wa sallam anabi ni mọ́ kó lórí irun hátà yẹ́jìdá sáútà áó rìhà ó dìgbò ọba tó gbọ́ tí nǹkan kan dún fún ẹ̀hẹ́n àbọ̀ wá gbọ́ tí nǹkan kan rùn alábìmọ̀ mọ̀ sọ yẹn láti lè fi hàn náà ròyìnròyìn èṣù <clears throat> tó máa ń wà lẹ́mìí àwọn yẹn bákan náà fi sọ́lá bẹ́yàn bá ń kírun lọ ọba kìdé ibìkan pé ah, ṣé méjì mo kí ṣé mẹ́ta ni ìkan ọ̀dà ọ lójú nínú méjèèjì hmm, méjì dájú ọ wà bẹ́ẹ̀sì ẹ̀ lórí mi pé méjì ni ọ wà kí méjì tó kù tọba wa sálámà ọ wà sàn bàdí dá máa yẹrí búk ìdá máa la yẹrí máa la yẹrí búk òní kó dọ̀ lójú pé ó kí méjì ìkẹta yẹn kò dájú dá gbìyànjú sílẹ̀ hadithi yìí ṣẹkẹlẹ kọ ìdá tó ṣẹkìlù kọ ìdá tán. هذا الحديث يشكل قاعدة فقه قاعدة فقهية ó ṣiṣẹ́ odidi kọ́ídà tá a bá gbé lé ọ̀pọ̀lọpọ̀ àwọn àlámọ̀rí ẹ̀sìn yóò sì máa lọ a máa fi fọ ọ̀pọ̀lọpọ̀ ìdájọ́ jáde ọjà kan bẹ àwọn èèyàn kan ní ẹgbẹ́ omni ló aráàmù ni àwọn kan ní ìsà aráàmù aráàmù ni ẹ̀yọ ìkan wà tí ò rújú èyí tó rú ọ lójú yẹn gbèjù sílẹ̀ títí tó fi mọ ìdájọ́ tó clear lérí ẹ̀ tó ti yí báyìí kíni kan bọ̀ ma yaribuk ila ma la yaribuk ìṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ kó yẹ wá wípé da' ma yaribuk nǹkan tó bá ń ru ọ lójú èyí tó ló ń lọ lọ da' ma ìlà ma la yaribuk gbéjù sílẹ̀ nǹkan tó bá ń ṣe kí ni o tó bá ń rú ọ lójú ìlà ma la yaribuk nǹkan tí ò bá rú ọ lójú òun ni kò ṣe kí ni òun ni kò múlò in tó ń rú ọ lójú ṣé nǹkan ṣe halal ni àbí kì í ṣe halal lókùrúgbà tí ń rú ọ lójú gbéjù sílẹ̀ má ṣe torí ti wà nínú ṣubuhati nìyẹn òjíṣẹ́ ọlọ́run ọba ní wàmẹ̀nì takọ̀ ṣubuhat faqad istabraa lidinihi wa irdi wàmẹ̀n waqa'a fi ṣubuhat waqa'a fi haram. sòyẹn túmọ̀ sí pé tí nǹkan bá ti jẹ́ ṣubuhat èyí tó dáa jù ní kéèyàn ògbè jù sílẹ̀ títí tí ìdájọ́ rẹ̀ ó fi clear sí yàn kéèyàn má jẹ́ pé èyàn ó ti wá karabọ̀ nǹkan yẹn tán tán bá bi ọ́ léèrè pé kí ni ìdájọ́ rẹ̀ àwọn kan sọ pé ó tọ́ àwọn kan ní irú nǹkan báyìí karabọ̀ títí téyìn ó fi mọ ìdájọ́ rẹ̀ téyìn ó fi mọ èyí tó clear síyàn èyí ó fi lè ṣe téyìn ṣe alal ilmi wal basira ọlọ́kùnrin yẹn ti ń ọlọ́run bá wá ń sọ fún wa wípé fa iná síde kọtùmá nìyína in tó bá ti jẹ́ òótọ́ in tó bá jẹ́ òótọ́ túmọ̀ nìyína ìfọ̀kànbalẹ̀ mọ́ bí òótọ́ òótọ́ yìí dàyàn lọ́kàn rò yóò clear sàn án ní òrì wàlìkẹ́dìbà ríìbà irọ́ ẹni tí òjò dodo òní ń ṣe kàmẹ́kàmẹ́kàmẹ́ so ẹ̀rí bá nàbí sọ́lá sálàm sí gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ yìí ìtumọ̀ tó pọ̀ ó kó sábẹ́ ọ̀rọ̀ náà hadisi yìí àfáwà imam Tirmidhi náà gbà hadithun sahih wọ́n sì ní àdéhìsì náà àdéhìsì tó yẹ kí ni o tó dáa ni káwọlù u yaribuk huwa bi fati ilba wadomiha ìgbà míì ó lè jẹ́ yaribuk ó sì lè jẹ́ yuribuk náà fi sọ pé bi fati iliya wadomiha wa ma'nahu da ay utruk ma tashukku fi hillihi ay shak ntọ́ bá ń ṣe iyèméjì nípa pé ṣé nǹkan yìí lẹ́tọ̀ọ́ àbí ò lẹ́tọ̀ ànábì ní kó gbé nǹkan yẹn sílẹ̀ wa'dil wá lọ ila ma la tashukku fi nǹkan tó o bá ṣe méjì lé lórí òun ni kò lọ ṣe ìyẹn ó fi ṣe kí ni o yóò fi ọ ní ọkàn balẹ̀. eléyìí mahalu shahid ona ni fa ina sidikọ tuma nina èyí tó ní ìbáṣepọ̀ pẹ̀lú báàbù tí à ń gbéyẹ̀wò lọ́wọ́ òun náà ni ọ̀rọ̀ tánàbí sọ wípé fa inna sídìkọ́ tó mọ̀ nínà téèyàn bá sọ òdodo ọkàn yẹn náà máa balẹ̀ bàbá bìyàn léèrè nǹkan kan tó ní bóòlù ṣe rí kó jẹ́ funfun kéèyàn dúdú ni nínú ẹ̀mí èèyàn ẹ̀mí èèyàn ó máa jàyàn lógun ẹ̀mí rẹ̀ ó máa lọ́ka ah, ní tí mo ṣe sọ yẹn rí bẹ́ẹ̀ o tí mo sọ ìsọ̀rí bẹ́ẹ̀ ọkàn rẹ náà ò ní balẹ̀ àyàfi ẹni tó bá ṣe wípé ṣètọ́ọ̀nù ti kọ́lé sínú gbàyà rẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé àmì ìgbàgbọ́ díẹ̀ sì wà nínú ẹ̀mí ẹ̀ ẹ̀mí rẹ̀ ọkàn rẹ̀ náà mọ̀ ọkàn rẹ̀ ò ní jó gbádùn ta ló mú nǹkan yìí mi ò mú bẹ́ẹ̀ sì ni ó wà lápò ẹ̀ ọkàn ló jẹ́ pé àwọn èèyàn míì tán bá ti wò ó wọn ò ní kó kálukú dúró yọmọ wo bí àyà kálukú sì máa ṣe ó rí pé nìyẹn àyà rẹ̀ ọmọ sí pèpèpèpè torí pé in tó sọ yẹn ti tako gbogbo sísítẹ̀mù ara rẹ̀ kò ní sí ìfọ̀kànbalẹ̀ fún ala bi dhikrillah tatma'innul qulub wa dhikrullah as-sidq òdodo téèyàn bá sọ òdodo ọkàn yẹn má balẹ̀ bẹ́ẹ̀ bá wà lẹ́nu iṣẹ́ bẹ́ẹ̀ bá ṣe báyìí ọkàn yẹn má balẹ̀ ibi ẹ̀rí ẹ gbé lọ ní tí mo sọ náà ni mo sọ bẹ́ẹ̀ bá sọ òdodo ọkàn yóò ṣe kíni o ọkàn yóò balẹ̀ béèyàn bá jẹ́ onímọ̀ nínú ẹ̀sìn téèyàn bá sọ pé ẹ dákun bó Islam ṣe wí lórí nǹkan báyìí téèyàn bá sọ bí nǹkan yẹn ṣe jẹ́ ẹ rí wípé kódà kí gbogbo èèyàn máa bú ọ ó ní ọkàn rẹ ó balẹ̀ èyí ó rest of mind ọkàn yẹn ó balẹ̀ ọ̀kan náà àwọn ọmọ ẹ̀yà wa kan jọ kan kọ́lọ́mù bá kó bá ṣe dáadáa fọ̀kánú àwọn shabab àwọn ọ̀dọ́ tí ọlọ́run jogún mọ̀ fún ni ó wá ní òun kó sínú ìdààmú kan níjọ́ kan ẹnìkan kọlù òun ó wá béèrè ìdájọ́ ẹ̀sìn lórí masala kan masala yẹn kò wá dá òun gan náà lójú òun kàn sá dá lóhùn wípé bó ṣe rí nì sùmọ́gbà tẹ́ni yẹn ah òun wá òwe kíní yìí ọmọ ìlú má rí báyìí òun bá lọ yẹtí àwò ìgbà tó wọn yẹtí àwọn orí pé n tó ń sọ yẹn rọǹgì òun wá fẹ́ pe nọ́mbà ẹni yẹn padà nọ́mbà rẹ̀ ọba wọlé mọ́ ìdààmú wa bọ̀ òun sàn try nọ́mbà rẹ̀ the number kìnnìkan is not available ah òun dáná ìdààmú wa bá òun òun wá send text message bóyá ó deliver bí ó deliver òun ò mà títí títí ńgbà tó wá tó bí ọwọ́ alẹ́ òun sáà ń pe nọ́mbà yẹn ó wá wọlé ńgbà tó wọn akọ̀wé àdúgbò ẹjọ́ ní tí mo sọ fúnṣẹ́ ẹ̀ tí ì lò pé òun ò tí ì lò alhamdulilayi ní mo sọ láàárọ̀ yẹn o kò rí bẹ́ẹ̀ o kí ẹ̀fà yẹn bẹ̀ ni wípé tó ti pé ń tó sọ yẹn kò dá lójú ló fi sọ yẹn ọkàn rẹ̀ ò balẹ̀ torí pé àṣìṣedèkú fa iná ṣèdèkọ tùmọ̀ ànínà òdodo ibẹ̀ ni ìfọ̀kànbalẹ̀ wà lẹ́ẹ̀fì máa rí pé àní tẹ́ ẹ bá rí pójó ní mímọ̀ tí kò wá sòdodo pẹ̀lú nǹkan tó hàn sí bóyá nítorí àǹfààní kan tó fẹ́ rí lọ́dọ̀ àwọn èèyàn tó wà lọ́dọ̀ wọn àbí nítorí iyì kan tí ń wá tí wá ń sọ nǹkan míì tó yàtọ̀ sí tó náà mọ̀ kójú òdodo ẹ rí ọkàn rẹ̀ lè balẹ̀ ẹ rí téèyàn bá súnmọ́ dáadáa ọkàn rẹ̀ ò ní balẹ̀ yóò mọ bìhéèfù kò ní bìhéèfù òríjínálì ẹ rí wípé ó ń fọ̀ọ̀sì ara ẹ̀ láti máa ṣe nǹkan yẹn nítorí pé òdodo yẹn gangan òun náà mọ̀ òye òdodo òye kéèyàn ó sì wàá sòdodo kí gbogbo yẹn wá ẹ alẹ́ tí ẹ ti ẹ ti ẹ ti lé ju nǹkan kan inú rẹ̀ máa dùn nínú alhamdulilayi mo sá sọ bó ṣe rí ẹ̀yin lẹ́yìn nígbà tuma nina yóò fún yàn ní kíni o yóò fún yàn ní ìfọkànbalẹ̀ ṣùgbọ́n kéèyàn ó sọ ìdàkejì téèyàn mọ̀ tó bá jẹ́ pé ni tí ìbẹ̀rù ọlọ́run wà lẹ́mìí rẹ̀ kò ní gbádùn mọ́ títí tí ó fi padà tún nǹkan yẹn sọ ẹni tí mo sọ yẹn ò rí bẹ́ẹ̀ o bó ṣe rí ni so tí a bá wò dáadáa àyàfi ẹni tí ẹ̀mí rẹ̀ bá ti dógùn àyàfi ẹni tí sù tó ṣe pé kò dé xayyama ìbílísù àlẹ́ akọ́lbìhì ṣètọ́n ó ti ó ti ó ti ó ti ó ti ga tẹ́ǹtì xayma ó ti xayyama sí. Si, ìgbà àyà rẹ̀ ó ti ta tẹ́ǹtì bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ò bá rí bẹ́ẹ̀ ọkàn yẹn ò ní balẹ̀ ọkàn rẹ̀ ò ní balẹ̀ so ní sálọ́lá sàlámà ọ̀kan náà àwọn ọmọ ya ó jáde ilé ẹ̀kọ́ ó wá rántí ní wo gbà pé sàtífíkẹ́ẹ̀tì tóun fi wọlé ẹ̀gzáàmù yẹn gan òun kọ́ ló ń ṣe ẹnìkan ló ń bọ̀ ń ṣe tó ń fi wọlé tó fi wọ yunifásitì tó gbà tó bá ti wá rántí inú rẹ̀ dùn yóò mọ fíìlì inú ẹ̀mí rẹ̀ pé ká ṣahada tó ń gba ṣahada tó zoro ni ṣahada tó kẹ́dìb torí pé wíwọlé tó ń wọlé yẹn ìdánwò tó gbé òun wọlé wọn bó ń ṣe ni kí sóun ló ń ṣe fúnra tó bá jáde tó ń gba certificate ń bì in tó gbé òun wọ bí yìí kì í ṣe nǹkan tó jẹ́ òun ló ń ṣe fúnra wọn ọkàn rẹ̀ wá balẹ̀ mọ́ ìyẹn lẹ́lòmíì sì lọ ń kówó lé lórí lẹ́ni tẹ́ni yẹn bá padà lọ dé ẹni tó ní mọ́nì kìíní yóò fún ní problem nínú gbèsè ayé lẹ́ anna sídìkọ́ túmọ̀ nìyẹn gbogbo ohun téèyàn bá ṣe pẹ̀lú kódà kéèyàn ó ṣe exam nínú ọgọ́rùn-ún kéèyàn gba twenty over hundred èmi ni mo ṣe fúnra mi túmọ̀ nínà yóò wà ń bẹ̀ ṣùgbọ́n wọ́n bá ọ ṣe ọgbà ninety five ẹ̀mí rẹ náà ó máa sọ fún ọ kódà gbogbo yẹn lọ pé ah ẹni ah ninety five ah ọ̀gá ni wa ọ̀gá ni wa tó bá dá dúró fún rẹ ọkàn rẹ náà ó sọ fún ìpè fa iná sídi kan túmọ̀ òdodo máa ń fìyàn lọ́kàn balẹ̀ wàlkẹ́dìbá rìbá irọ́ ó máa ń kúrò yóròyìn sínú gbáyé ọkàn èèyàn ní balẹ̀ sòdí tó jẹ́ pé nínú àwọn àǹfààní tó ń bẹ níbi òdodo olórí òdodo láyé òun náà ni tawhid olórí òdodo téèyàn lè ṣe ju àkọ́kọ́ nọ́mbà wán òdodo òun náà ni tawhid an ta'budu Allaha wahda wala tushriku bihi shay'a ìyẹn ní tó ga jù nínú gbogbo táǹpẹ̀ lódodo gbogbo òdodo tó kù ó ń tẹ̀lé àtàwáhídì ni torí pé ẹni tí ó fi ọlọ́run tó dálẹ̀ tí ó sìn tí wọ́n á lọ ń forí kalẹ̀ fóòsà olórí òkùnrọ̀ ni torí pé n ti ń ṣe yẹn tako òdodo tábà bí léèrè pé òkúta tó ń forí kalẹ̀ sókúta ló dá ọ yóò sọ pé kì í sókúta àbẹ́ẹ̀kọ́ òòsà tó ń forí kalẹ̀ fún sóòsà ló dá ọ yóò ní kí n ṣe òòsà kí ló wá dé tó fi jẹ́ pé òòsà ló ń forí kalẹ̀ fún òòsà ló ń sìn òòsìn ọlọ́run èèyàn ló ń sìn òòsìn ọlọ́run hmm? hada akbarul kadhib wa a'zamuhu irọ́ tó tóbi jù nìyẹn wa a'zamu sídìkì èyí tó tóbi jù nínú òdodo èyí tó lọ́lá jù n'inu ododo ó náà ní tawhid òdodo ni pọ́lọ̀ ń ló dá wa abẹ́ẹ̀kọ́ òun ló dómi ara wa òun ló dẹ́jẹ̀ ara wa òun ló dá gbogbo tí ń bẹ subhanallah àwọn onímọ̀ wọ́n ní ọlọ́run dá kíndìnrín kìlìyàtàn ọlọ́run dá sí wa lára kíndìnrín méjì ìkànnì ń ṣiṣẹ́ tí kejì bá tí kan tí ṣiṣẹ́ bá dáwọ́ dúró báyìí automatically kejì yóò bẹ̀rẹ̀ iṣẹ́ abẹ́ẹ̀kọ́ láì ṣe pé jẹnẹrétọ̀ wọn múná lọ subhanallah ọlọ́run dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ títí ẹgbẹ̀rún èèyàn tó bá dáwọ́ dúró lẹ́ẹ̀kan instantly ìkejì orísun yọgbàṣẹ́ láì sì ṣe pé ọlọ́run fifteen kankan mọ́ ọ́ irú ẹni yẹn náà ní ìṣó ó lè jẹ́ pé ilé ọtí lọ́wọ́ àwọn títà ọkọ yẹn fi dáṣẹ́ dúró ọlọ́run ò ní torí kó wà nílé ọtí yẹn ọlọ́run ní kíkejì ó bẹ̀rẹ̀ ṣẹ lára rẹ̀ tá a bá wà lè agree lórí gbogbo àwọn nǹkan yẹn kí ló dé tọmọnìyàn tó fi ń jọ́sìn fún nǹkan lẹ́yìn ọlọ́ so ló fi jẹ́ pé òdodo tó ga jù téèyàn lè ṣe òun náà ní kó jẹ́ pé ọlọ́run tó dáyàn lèyàn ń ọlọ́run tó dá àyàn lèyàn ń tẹríba fún ọlọ́run tó dá àyàn lèyàn ń tẹ̀ láṣẹ ẹ̀ ọlọ́run tó dá àyàn lèyàn ń yàgò fún nǹkan tó bá lóun fẹ́ wa hadha akbaru èyí ni òdodo tó tóbi jùlọ tẹ bá sì rẹ ẹni tó gbàgbọ́ yẹ tawhid tó ń lo tawhid inú gbèsè ayé rẹ ẹ rí ìfọkànbá inú gbèsè ayé ọlọ́run ọba ni a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ni àwọn tó ṣe wípé wọ́n gbọ́ lọ́wọ́n ọba gbọ́ walam yalbisu imanahum bi dhulmin ulaika lahumul amnu wa ulaika humul muqtadun ọlọ́run ní àwọn tí wọ́n bá gbọ́ lọ́wọ́n gbọ́ tí wọ́n ò fi ṣíríkù wọn ò ro ṣíríkù papọ̀ mọ́ gbàgbọ́ wọn ulaika lahumul amnu àwọn wọ̀nyí ní ìfọ̀kànbalẹ̀ ṣe tiwọn àwọn yìí ní ìfọ̀kànbalẹ̀ ṣe tiwọn dẹ́ẹ̀ bá ara àfa alálẹ̀ ara rẹ̀ ò ní balẹ̀ àfa kan àfọkọ ọmọ láti tí máa ń ṣe wáàsí yóò sì máa ṣẹlẹ̀ ẹkọ wájú mi ẹkọ wájú mi ẹ ṣe sọ̀rọ̀ láàrú òní balẹ̀ òun náà kọ́ òun náà kọ́ àbò ni ó ń kọ́ àwọn tó bá dòwò pọ̀ náà ni òjò gbádùn ṣùgbọ́n tí bá ara àfa sún ara rẹ̀ ó balẹ̀ òní máa ṣe gànàgànà ulaika lahumul amn hmm, wa ulaika humul muqtadun ọlọ́run ní àwọn tí wọn ò pa nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run ulaika lahumul amn àwọn ní ìfọkànbalẹ̀ ó máa jẹ tiwọn ìfọkànbalẹ̀ ó rí wọn bó o bá rí wọn gan ó rí ìfọkànbalẹ̀ lára wọn kì í ṣe pé owó pé wọn lówó lọ́wọ́ gbẹ̀tọ́ bá rí wọn ojú wọn ó tutù ìfọkànbalẹ̀ ó wà ní àlámàrí wọn. wa ulaika humul muhtadun àwọn sì ní ìmọ̀nà ń ṣe tiwọn. idan lẹ́ẹ̀fì lè mọ̀ pé intanẹ́tì sọ́lá àlùsálàm sọ fún wa yìí pé fa iná sídìkọ́ tó mà nínà gbogbo ọ̀nà tí sídìkọ́ òdodo tó bá tú sí gbogbo ẹ̀ ní fọkànbalẹ̀ wà bẹ́ẹ̀ gbogbo ohun téèyàn bá ṣe tòdodo tòdodo ọkàn yẹn náà kódà kíyà jẹyàn lórí ẹ̀ ọkàn yẹn ò balẹ̀ kéèyàn ó sọ òdodo kíyà jẹyàn èyàn ó sì tún fọkànbalẹ̀ lórí ẹ̀ alhamdulilayi musa sọ òdodo ṣùgbọ́n millions of naira fún ẹ̀rí ọkàn náà ọkàn yẹn ò ní balẹ̀ ọkàn yẹn náà máa sọ fún yàn ẹ̀rí ọkàn máa jẹ́ gbá ah, tí mo sì gbà yìí ọ̀nà ìrú mo fi gbà kù so kí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga kó ṣàánú wa òdodo oríire tó pọ̀ ọ̀rọ̀ mà ká fi òdodo orí ara wa ẹ̀mí fẹ́ máa ń parọ́ ṣùgbọ́n àwọn òtún láti ẹ̀mí wa láti òdodo ni mo fẹ́ máa sọ ká fi rí ìyàwó ká fi rí ọmọ ká rí àwọn tí wọ́n ń bẹ pẹ̀lú wa nítorí pé gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wasallam àtàkùn fa inna sidqa tuma'nina wal kadhiba riba. wal hadithu thalith hadithu ẹlẹ́ẹ̀kẹta lábẹ́ báàbù as-sidq an abi sufyan sakhar ibn harb radiyallahu anhu في حديث الطويل في قصة إرقل ها في قصة إرقل قال إرقل فماذا يأمركم يعني النبي صلى الله عليه وسلم قال أبو سفيان قلت يقول اعبدوا الله وحده لا تشركوا به شيئا واتركوا ما يقول آباؤكم ويأمرنا بالصلاة والصدق والعفاف والصلة والصلة متفق عليه Ah, abu Sufyan Sokhar ibn Harb Abu Sufyan yìí àwọn ni bàbá àfàwọn Muawiya ibn Abi Sufyan wọ́n pẹ́ lórí gbígbógun ti ànábì sallallahu alaihi wasallam kódà nínú àwọn tí wọ́n jẹ́ ògùnná gbòǹgbò ní ọjọ́ ogun gazwatul khandak wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn tó léde ogun àfọwọ́ abu sufyan kò gba islam àyàfi ní ọjọ́ fatihu maka àsìkò gbígba islam rẹ̀ gan kódà kò gba islam ń jọ̀hún gangan ìgbà tó tó gba islam lásìkò suliu udaibiya wà fatihu maka tó gbígbà tánàbí ṣe fatihu maka gbogbo àwọn àsìkò yẹn gbé àsìkò lọ́yẹ̀sẹ̀ gba islam ní kété tá a ṣe fatihu maka torí pé anabi sallallahu alayhi wa sallam anabi ní ẹnikẹ́ni tó bá wọ kàába kánà àmìnà yóò dẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ ànífi kankan sí wa man dakhala bayta abi Sufyan kánà àmìnà kò tí gba islam gbà náà mùdára nìyẹn anábìnrin atẹ́ntọ́ bá tún wọlé abu Sufyan òun náà dẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ ah àbúrò èmi náà náà pọ́nlé tó báyìí anábìsì ti mọ̀ pé abu Sufyan ó fẹ́ràn kẹ́ ẹ máa gbé kẹ́ ẹ máa pọ́nlé àwọn ènìyàn ọ wá ń sọ fún wọn pé ṣé ẹ ti gbọ́ inú ilé mi ẹ bá wọlé nìkan ni wáyé hack jókòó ẹ̀jẹ̀ mélòó nínú ilé rẹ̀ gbà nínú gbogbo wa lọ́wọ́ àmúra kankan tó ní ẹ tó bá wọ inú ilé rẹ̀ ẹ lọ́ọ̀ká bá aláyà hàl ànábì fi èèyàn ó fi tù lójú ọlọ́run wá lu àwọn nǹkan ẹ̀ ní sábàbí àfàwà Abu Sufyan ó padà gba Islam lẹ́ẹ̀fì mọ̀ pé ọlọ́run ọba inna Allah yaghfiru dhunuba jami'a in táwọn yẹn dánwò sanabi sallallahu alayhi wa sallam in táwọn yẹn dánwò sáwọn mùsùlùmí ẹ̀mí àwọn mùsùlùmí lọ látọwọ́ wọn wọ́n fìyà jẹ wọn ṣùgbọ́n al-islam yahdi ma qabla téèyàn bá ti di mùsùlùmí gbogbo ohun tó ti ṣe wọn ó ti parí wọn kò ní yà yẹn lẹ́nu àwọn míì ń bẹ tábù sùfìyà pa wọn bá tún jọ pàdé ara wọn náà lè jẹun nígbà tábù sùfìyà àwọn gbà tó ń wà lọ́nà kọ́dí tábà wà aslam ó ti túbọ̀ ó ti gba islam ní àfáà wa Umar bin Khattab kọ́lọ́mọ̀ bá kó bá ayọ́nu sí nígbà tí Abu Lu'lu' al-Majusi tọ́tọ̀ àna rẹ̀ ó lóun dúpẹ́ lọ́dọ̀ ọ̀rọ̀ alhamdulilayi lẹ́dí ọpẹ́ ni fọ́lọ́wọ́n bá tó ti pẹ́ ẹni tó pa mí lam yasjudu lillahi lam yasjud lillahi qat ẹni tí ò forí kalẹ̀ fọ́lọ́wọ́n rí ló pa mí tọ̀ ọ̀dà wa. so idan afọwọ́ Abu Sufyan àwọn ni wọ́n wá padà tún di sàbẹ̀ radiyallahu anhu wa arda àwọn náà wá gba hadith yẹn wá fi hadith tawil fi qissat irakla irakl orúkọ ọba kan nínú àwọn ọba ilẹ̀ sham bí oyè bí deji of Àkúrẹ́ irakl ó ní orúkọ ti òun lórúkọ yìí ọba yìí ìgbà tí Abu Sufyan bùnú Sakhar àtàwọn kan nínú àwọn sàbẹ wọn lọ sọ́dọ̀ ọba yìí láti lọ ọ́fíìsì ànábì jẹ láti pè sójú ọ̀nà Islam torípa ànábì sallallahu alayhi wa alayhi wa sallam ànábì ò ṣe Islam ní ẹ̀sìn inú yàrá ànábì ń pe àwọn ènìyàn sí àwọn èèyàn ńláńlá yọ ọ gbà o ní gbà ọ ànábì ní ẹ lọ sọ fún pé kó gba islam eléyìí náà ni èyí tó jẹ́ kókó tọ́pọ̀lọpọ̀ wa lẹ́ni tí a kà ẹ jẹ́ ká polongo islam fáwọn èèyàn yọ gbà ó kò gbà ó ẹ ṣàlàyé islam fún torí pé gbígbà yẹn òkulẹ̀ sí lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa sísọ ńlọ lọ́n fẹ́ lọ́dọ̀ wa ṣùgbọ́n gbígbà ẹni tí ó gbà ọlọ́run ọba subhanahu wa ta'ala ló mẹ́ni tí ó gbà ṣùkà mọ̀ máa kúnu níbi ìmọ̀ kúnu ẹni tó gbé pàǹdà lọ́wọ́ gan wá ń ka ọmọ nù yàrá a gbọ́dọ̀ ṣàlàyé kí ni Islam wí ká ṣàlàyé fún àwọn ènìyàn anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ni ẹ lọ bá Iraq ẹ lọ ṣàlàyé Islam fún nínú àwọn tí wọ́n jọ lọ́njọ́ náà Abu Sufyan bunu Sakhar Abu Sufyan Sakhar bunu Harb orúkọ rẹ̀ gẹ́gẹ́ ni Sakhar ṣùgbọ́n kúnìyà rẹ̀ ló gbajúmọ̀ jù abu sufyan abu sufyan abu sufyan orúkọ rẹ̀ ní sokhar bonu harb ìgbà tó wá dọ́dọ̀ ìrákìlò yìí kọ́ọ̀l famadà ya'murukum tọ́ anábìyín tẹ́ ẹ lọ́rùn yín báyìí kí ni tó máa ń pa yín láṣẹ kí ni ń sọ fún yín gan kẹjá gbọ́ bẹ́ẹ̀ ń kóra yín jọ kí lẹ̀ ń sọ fúnra yín nítorí pé ìrákìlò yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn ọba ní ilẹ̀ sham ó sì jẹ́ olórí àwọn ẹlẹ́sìn kọrin yó nígbà náà òun ló dà gẹ́gẹ́ bí olórí gbogbo àwọn tí wọ́n jẹ́ christian ní sham nígbà náà ó nímọ̀ nípa àtàwọ́rá ó dẹ̀ nímọ̀ nípa Injil ẹni tó nímọ̀ nípa àwọn ìwé tó ti ṣáájú ni so òun ò gbógun tí wọ́n ti ń béèrè ni pé ó yá kí ni òjíṣẹ́ tẹ́ lọ́lọ́run sì ń sọ ìgbà tó ń sọ àwọn kọkọ̀ kan náà ṣe pé ok lóòótọ́ ni èmi náà ti kà ó ti wà nínú tèmi náà kà ó ń jẹ́rìí sí àwọn nǹkan yẹn nínú àwọn Abu Sufyan wa ni kultu yakul pé in tó ń sọ fún wa òun náà ni pé ó ní ubudullaha wahda ó ní ẹ máa sin ọlọ́run lóun nìkan la tushriku bihi shay'a ẹ má pa nǹkan kan papọ̀ mọ́ ọlọ́run ẹ wo nǹkan fi bẹ̀rẹ̀ nǹkan náà bí sì fi bẹ̀rẹ̀ náà nìyẹn al-aqidatu awwalan at-tawhid awwalan àlàyé òun là kọ́kọ́ má lérò pé kò ní yáwọn èèyàn òkè ká máa sọ a ṣe ètò kan lórí rédíò àdàbà Friday ten to ten thirty fóònù nọ́mbà wa tàbí pétọ ẹni tí ọba ní béèrè tí ó béèrè kó béèrè o àwọn tó pè mí àwọn tó test mi jù they are all Christians ìkànnì ẹjọ ìdánilẹ́kọ̀ọ́ tẹ ẹ ṣe lórí pé Ọlọ́run nìkan ló yẹ ká máa pè ló yẹ ká máa bẹ̀rù yìí níbo la ti lè rí sídi wàásù yẹn níbo la ti lè rí rà Lánre from Ondo ó ń bẹ lórí sẹ́ẹ̀tì mi lè sọ mo wá pè mo yà studio live kínní ni àfi tá a bá ẹsẹ̀ rẹ̀ kó ní ẹ̀jọ̀ kí n bò ń béèrè lọ́wọ́ wọn òun ní interest láti ní kínní yẹn lọ́wọ́ subhanallah intanṣi sọ ọ̀rọ̀ tawhid ni ọ̀rọ̀ tawhid ìmọ̀lọ́run lọ́kan ṣoṣo ló fi jẹ́ pé àṣídìkú túmọ̀ nínà òdodo kì í dọkàn rú òdodo ó ráàyè penetrate sínú ọkàn ni gbogbo ọkàn tó bá ń wò òdodo ṣùgbọ́n irọ́ òun náà ni máa ń ṣe báyìí báyìí ṣùgbọ́n òdodo yóò penetrate ìwọ ma nínú ẹ̀mí ẹ ṣùgbọ́n yóò penetrate ìwọ náà mọ̀ pé òdodo lélẹ̀ sọlọ́ fi jẹ́ pé àáfà tó torí owó àbí tí ti ń parọ́ ó kàn bàtà rẹ̀ jẹ́ ni because n tó ń ṣe yẹn gan tako àdámọ̀ rẹ̀ o ní o lè gbowó náà sápò báyìí ṣùgbọ́n ní balẹ̀ torí pé n àkọ́kọ́ dáwà intanẹ́bí sallallahu alayi wa sallam tánàbí ń polongo rẹ̀ si sì ń fẹ́ kí gbogbo ẹni tí ó máa ṣe dáwà kọ́dà bí yẹn bá fẹ́ sọ̀rọ̀ ń pa àlùwàlá kọ́rọ̀ tawhid ọwọ́ bẹ̀. àfọwọ́ Abu Sufyan ó nka nǹkan àkọ́kọ́ tánàbí ń sọ fún wa ni wípé laatu wahda la tushriku bihi shay'a ẹ máa sin ọlọ́run lóun ẹ má pa nǹkan kan shay'an nǹkan kan la malakun muqarrabun wala nabiyyun mursal màláìkà kan tó súnmọ́ lọ́hùn pẹ́kípẹ́kí ẹ má torí ẹ̀ papọ̀ mọ́ lọ́hùn níbi ìjọsìn o bẹ́ẹ̀ sì ni òjíṣẹ́ tó jẹ́ ànábì ọlọ́run tó tún jẹ́ òjíṣẹ́ ẹ má torí pé ọlọ́run ọba fẹ́ràn rẹ̀ ọlọ́run súnmọ́ ara kẹ́ sọ́dọ̀ ọlọ́run àbí sọ́ di ìgbàkejì ọlọ́run onílẹ̀yìn eléyìí ní tó tún sọ fún wa ni pé wàtúrùkù ma yaqulu aba'ukum gbogbo àwọn nǹkan táwọn baba ńlá baba yín máa sọ ẹgbẹ́ jù sílẹ̀ o ẹ̀yin ẹ má máa sọ o nínú kíni nínú àwọn ọ̀rọ̀ ẹbọ torí pé kìí ṣe pé intanẹ́bì ń sọ ń bì í ṣe pé gbogbo táwọn baba ńlá wa ń sọ náà ni ò dáa ṣùgbọ́n àwọn èyí tí ò bá dá ń bẹ̀ tó mẹ́bọ̀ lọ́wọ́ wọ́túrùkù ẹgbẹ́ jù sílẹ̀ o. ẹgbẹ̀jù sílẹ̀ ṣùgbọ́n nǹkan tó bá da nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ nínú ìṣesí wọn Islam ò ní kí kápátì nítorí pé gbogbo nǹkan tó bá da tá a bá bá ńlẹ̀ náà èrí pa Islam náà sì ni Islam náà lónìí wa'muru bil'urf wa'rid 'anil jahilin al-'urf gbogbo nǹkan tá a bá ti mọ̀ tó da tẹ́gbẹ́tẹ́yàn náà bá rí ààyè tó da lélẹ́yìí bẹ́ẹ̀ náà bá gbọ́ àhàn ah, kò sí tó burú gbélé kò bá wàá jẹ́ pé a bá nínú àṣà baba ńlá baba wa káwa náà máa ṣe nítorí pé kò tako ìpìlẹ̀ kankan nínú ẹ̀sìn ó sì jọ ó ṣe dé ó dọ́gba pẹ̀lú àwọn kan tẹ̀sìn ní ká máa ṣe náà àmọ́ èyí tó bá ti jẹ́ pé nínú tá a bá táwọn baba ńlá baba wa ń ṣe tó bá ti lòdì sífẹ̀ẹ́ ọlọ́run tó pè wá lọ síbi ẹbọ wọ́tìrùkù mọ́ yaqulu àbá òkùn wa ya'muruna bis-salah òjíṣẹ́ ọlọ́run ọba yìí ó pa wá láṣẹ ká máa kírun ẹ wo bí tírun ti wá lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ ṣíríkù tawhid tó wáyé tán ṣàlàyé ẹ̀tàn ló tó kàn pé ó wá pa wá láṣẹ pé ká máa kírun torí pé kí ni ìwúlò oorun téèyàn ń kí tí gbogbo àpò rẹ̀ kún fún ṣíríkù kí ni ìwúlò orí tó ń fi kalẹ̀ fọ́lọ́hun tó ti pé o tún ṣẹbọ pẹ̀lú ọlọ́run subhanahu wa ta'ala èyàn kan tan rẹ̀ jẹ ni ọlọ́run ò lè gba ìrun yẹn ọlọ́run ò lè gbà la in ashrakta la yahbatanna amaluk wa la takunanna minal khasirin bẹ́ẹ̀ bọ́ bá ti wọnú séèyàn ọba ògbó séèyàn jẹ nìyẹn gbogbo tó rí òsè nínú sí olóore tẹ́bọ̀ bá ti wọ ọbẹ̀ gbogbo séèyàn ti bàjẹ́ nìyẹn kọ́lọ́wọ́n bá kó sọ wa mẹ́. wa ya'muruna bis salah òjíṣẹ́ tọ́lọ́run rán sí ó tún pa wá láṣẹ pé ká máa kírun torí pé ìrun òun náà ni òpinya láàrin yimani àti kúfòrò man taraka sọlá faqad kafar ẹni tó bá ti gbẹ̀rùn jù sílẹ̀ ó ti di kèfèrí lil ulama fi hadha qawlan àwọn afa ọ̀rọ̀ méjì ni wọ́n sọ lérí àwọn afa ni man taraka sọláta jahidan li ujubiha faqad kafara ijma'an kò sí àpọ̀yìn láàrin àwọn àfa ẹni tó bá gbèrò jù sílẹ̀ kí ló dé tó fi kírun ìrun kọ́ ìrun ni òun ò kírun òun ò nírun gbogbo nǹkan ló ń lè ṣe inú Islam ṣùgbọ́n òun yẹn kò sí bá pánlẹ̀ tó ní kó òun ò ní kí kì í ṣe bódìgbà tó bá kú bó ṣe sọ òun náà fọwọ́ kàfíọ́ kẹfẹ́rí ni. ṣùgbọ́n àwọn afa àpín sọ́nà méjì lórí mọ̀ntàràkà sọ̀lá takasọ̀lá ẹni tí èkírun ṣùgbọ́n atọ́pa rẹ̀ títí a rí pé òròjú ní ń ṣe kì í ṣe pọ́ tako ìrun àwọn bẹ̀rẹ̀ náà àwọn àfáà tí wọ́n ní kò bá àjòrò jù tí ọ̀bá láti kírun fáwọn káfẹ́ nínú àwọn tó ń ṣe eléyìí àfáwà sheikh ibn uthaymin rahimahullah nínú àwọn tó ń ṣe eléyìí àfáwà sheikh bin baz abdulaziz bin abdullahi bin baz rahimahullah àwọn náà sọ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afá hijaz ibi tí wọ́n máa láti ní wọ́n sì gbẹ́sẹ̀ lé ọ̀pọ̀lọpọ̀ àwọn ahadith láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam tó ń tọ́ka sí eléyìí òjíṣẹ́ ọlọ́run ọba ọ̀kan náà àwọn sọ̀hábà inú àwọn ọ̀npẹ̀ abdullahi ọ̀kan náà àwọn tàbíìn abdullahi ibn shaqiq kọ́lọ́run ọba kó bá a yọ́nú sí. ó ní kánà ashabu rasul sallallahu alayhi wa sallam ó ní àwọn sàábí ń ṣe ọlọ́run la yarawna shay'an min al-a'mal tarakahu kufurun ghayra as wọ́n ní àwọn sàábé àwọn ò rí nǹkan kan nínú iṣẹ́ téèyàn bá gbé jù sílẹ̀ tó sọ̀yàn di kèfèrí àyàfi run òjíṣẹ́ ọlọ́run báyìí tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé bayna rrajuli wa bayna al-kufri wa shirk tariku salah so eléyìí ni àwọn àfáà wa ṣègbòǹbá ibn Uthaymin wọ́n dúró lórí eléyìí wípé ẹnikẹ́ni tó bá gbẹ̀rùn jù sílẹ̀ ọkà kó tó kú lórí ìyún gan lọ́dọ̀ Sheikh Mubarak ibn Uthaymin fọwọ́ kàfẹ́ kẹfẹ́ ilẹ̀ nìyẹn ìtumọ̀ ẹ̀ ní pé látò sẹ́lẹ̀ màálẹ̀ ó lè sálámà sí ó lè sálámà sí ó lè fún lọ́mọ ẹni tó wàá so yìgì ọmọ rẹ fún fún àsìkò ìkírun ẹni àkè ìkírun bẹ̀tà wọn bá bẹ̀ ẹ lè mọ́mù bá bẹ̀ ìyá rẹ̀ ìyá súnà ni wọ́n sì ní gbìyànjú nídìí ẹ̀sìn òun náà eré ní í ṣe òròjú ní báyà ọmọ ọjọ́ mẹ́jọ ni ọmọ ọjọ́ ẹ kò lè má jẹ bẹ́ẹ̀ nígbà tí èso ọmọ ọjọ́ méje sọ̀wọ́n àkàdà irú yẹn lọ́dọ̀ àfọwàṣe ibi òfin mi ẹ gbọ́dọ̀ sọ ìjọ mi yẹn fún bí jẹ́ lọ́dọ̀ gbogbo àwọn àfáà náà ó gbọ́dọ̀ sọ ìjọ ọmọ rẹ tọ́yírọ̀ àfífà ọmọ tó mọ́ wà lọ́n sojú ìjẹ́ fún fásik òkè khabith الطيبون للطيبات والخبيثون wọ̀lkọ̀bìthúnà lè kọ̀bìthàtì a máa bàyánú jẹ́ púpọ̀ ẹ̀rọ ọmọ tó lẹ́kọ̀ọ́ hafizatul Qur'an mùtàkọ̀fà thaqafatan islamiyya nítorí pé ẹnìkan wọ̀nà wọ̀nà kan wá jólówó ń gbà bùjá ń gbọ̀ wá dé ṣe bànàbànà tí wọ́n ti kó gbogbo ohun gbà lọ tẹ̀sùn kòtò mọ́lẹ̀ la yusalli kì í kírun ẹ̀ẹ́n mo wọ́n kírun náà bẹ̀ ṣe àmọ́kẹ́ ẹnu iṣẹ́ tí n bá kásùn bá màá tí n bá ti ọ́fíìsì dé lálẹ́ màá kí mo wò yókù ni màá jẹ papọ̀ lálẹ́ ìyẹn lẹ́yìn abẹ́ fún lọ́mọ lóòótọ́ mọ́tò bíi ogún náà kó wáyé ansẹ̀tì méjìlá ló kó lóyè kan bẹ lápò kan bẹ lápò gbogbo ẹ̀ ló rì sí ìfọkọ́ eyín ò gbúdọ̀ jọyàn lójú kí ni kí ni gbogbo yẹn tí ọba ti sẹ́sìn mọ́ kò sáyé mọ́ kò sí fọkànbalẹ̀ mọ́ sọ àwọn afọ Ibn Uthaymin rahimahullah àtàwọn míì bẹ́ẹ̀ nú àwọn afọ Hijaz mujarradu pé kò kírun fọwọ́ káfíìn kò sí ìtọ́kàn àwọn òròjú ló mú ní ìjà ìdálá wàá mọ sheikh al-muhaddith abu abdulrahman nasiruddin al-albani rahimahullah àwọn ní tó bá ṣe wípé àìkírun rẹ̀ yẹn òròjú ní òjò kírun laysa bi káfíìn wọ́n ní kì í ṣe kèfèrí walakinnahu irtakaba kabiratan min al-kabair èyí tó tóbi nínú ẹ̀ṣẹ̀ òun lọ́sẹ̀ yẹn pé kìí ṣe kèfèrí aláìhal àwọn méjèèjì kò sẹ́ni tó fi ẹnu dáadáa kan ẹni tó gbèrò jù sílẹ̀ ìdí nìyí tí àwọn àfọwà Abu Sufyan ó nínú tánàbí pa wá láṣẹ òun náà ni wípé wọ̀yà múrùnà bí sọlá ó pa wá láṣẹ ká máa kírun kò sì fọwọ́ kékeré mu nítorí pàánàbí gan ọ̀fọwọ́ kékeré mu yẹn sallallahu alaihi wasallam wasidik ó sì pa wá láṣẹ ká máa sòdodo hada mahalu shahid ó sì pa wá láṣẹ ká máa sọ ẹwọ nǹkan anábì pa wá láṣẹ ká máa sọ kíni o ká máa sọ òdodo òdodo ni máa fi yìí síyàn lára òdodo ni máa ń sọyàn dẹni àpọ́nlé téèyàn bá jẹ́ olódodo kọ́ máa sọ kẹ́nìkan ní irọ́ lọ pa ẹni yóò sì fẹ́ lè máa sọ ẹ̀kọ́ èmi ń pa irọ́ yóò gbà kí ló ń fẹ́ parọ́ fún irọ́ ló ń pa torí pé ẹni tí máa ń parọ́ gbogbo yẹn náà ni ó mọ̀ rò pórí ibi tó náà anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi yìí parọ́ walau kana mazihan kódà kánàbí máa ṣàwádà anabi ò ní parọ́ ṣùgbọ́n àwọn èèyàn lẹ́ni ẹlòmíì yóò máa parọ́ káwọn yóò bá lè máa rẹ́rìn anabi ni wailun liman yuhaddith ẹ́ ẹ́ liman yakdhib wailun ègbé kó máa bá liman yuhadditha an-nasa wa yakdhib li yudhika an-nas aw kama qala ar-rasul ègbé kó máa bá ẹni tó ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tó wá ń parọ́ nítorí káwọn èèyàn ó bá lè rẹ́rìn ẹ̀wọ̀n táwọn ẹbí ti sọ ẹ̀wọ̀n ti sọ ẹ̀wọ̀n àwọn táwọn èèyàn ń ṣe nísìn àwọn èèyàn lọ sí odidi hall wọ́n fowó wọlé owó náà fi wọlé o ẹnìkan wọn ràn wọn ràn kan wà jáde yóò mọ sọ broken yóò àmọ parọ́ gbogbo tí ò rí bẹ́ẹ̀ gbogbo tí ọ̀pá yẹn lẹ́rìn gan yóò àmọ parọ́ gbogbo àwọn yóò mọ rẹ́rìn ẹlòmíì òun àti ìyàwó àtọmọ kí ló dé wọn náà ẹgbà táwọn òṣèǹ kankan àwọn lọ fi nájú. inna lillahi wa inna ilayhi raji'un ẹnìkan ń sọ sódìrí ayé ń sọ fàbú ń sọ ojú ọlọ́jì gbogbo èrò náà ni wáyé lónìí dáná bí egbe kọ́ mọ bẹ́ẹ̀ nìyẹn so anabi parọ́ wàlàó kánà máa ṣe hàn kódà kánabi máa ṣàwádà so anabi pa wá láṣẹ ká máa sọ òdodo bákan náà wal afaf anabi sì pa wá láṣẹ ká ní ifá intan pè ní afaf àfọwà sheikh ibn Uthaymin rahimahullah kọlọ́wọ́n bá kó bá kẹ́ wọn wọ́n ní ifá ọ̀nà méjì ló عفة عن شهوة الفرج وعفة عن شهوة البطن wọ́n ní kéèyàn ó lámójú kúrò kéèyàn ó ní ifa tí wọ́n bá ní rajulun afif ẹni tí èso ń zina rajulun afif ẹni tí ò ní parahàn tí ò lójú kòkòrò àkọ́kọ́ ifatu an shahwatil farj kéèyàn ó ní àmójúnù kéèyàn ó lè kóra rẹ̀ níjàánu níbi adùn abẹ́ that is níbi zina ẹnfààní ẹ nínú tánà bí ó pa wá láṣẹ bákan náà wà ìfàtú àìṣàhàwàtìl bàtàn kéèyàn ó sì jẹ́ ẹni tí ó kóra rẹ̀ níjàánu nítorí téèyàn fẹ́ fi síkùn kí ṣe gbogbo oúnjẹ náà lèèyàn máa ń jẹ kódà oúnjẹ míì bẹ halal ni ṣùgbọ́n tawaruan èèyàn ní jẹ ẹ̀mí wàá ṣe lọ mú àwọn sálà oúnjẹ kérésì ewo ní ilé ìbá ṣe pé wọ́n bìà àwọn afá kan sọ pé kí ni kí ni ọ̀fẹ́ kí ni ṣé lọ́ba jẹ òkú ni oúnjẹ míì bẹ kan tó pé halal ni ṣùgbọ́n tawaruan èèyàn lè má jẹ so wàá kàdà nítorí pé nínú tí Islam pèpè sí tànàbí pèpè sí òun náà ní ifa kí a lè kóra ẹni níjànú lérí adùn abẹ́ adùn tí abẹ́ ń fẹ́ kí a má ju ìjánu rẹ̀ lẹ̀ débi wípé yóò wá máa rìn lọ́nà àìtọ́ ifa kàní ìyẹn lọ́dẹ̀ fà tó fi jẹ́ pé tá a bá wọnú alukur'an àwọn òfin pọ̀ lérí àti dènà ìwà zìnà ìwà àgbèrè láti lè hànà kéèyàn ó máa ṣe gọ́gọ́ tẹ̀lé adùn abẹ́ nínú alukur'an ọlọ́run wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila nínú súnà àrí àwọn ẹ̀kọ́ lérí báwo ni muamala ọkùnrin obìnrin anabi ni inni la usofihu nisa anabi ni èmi èbò obìnrin lọ́wọ́ ẹlòmíì wà sọ pé ọkàn ni gbàgbọ́ wà ọkàn ni èèyàn bá dì mọ́bìnrin ìgbàgbọ́ ẹni ọkàn ṣe onímọ̀ ní tànàbí sàlàsà anabi ni inni la usofihu nisa tààlẹ̀mí rẹ̀ mọ́ tó tó anabi sallallahu alayhi wa sallam ìbanilọ́wọ́ nìyẹn o kátó wá sọ máa họ́ọ̀gì obìnrin tí èsì ẹlẹ́tọ̀ rẹ̀ ìyẹn wọ́pọ̀ ní wọn bá jẹun bá kíra wọn ah, báwo eh. wọn ó dì mara wọn ìwé ẹranko lélẹ̀ ẹfà kí la fi ń dá mùsùlùmí àwọn míì lè máa ṣe torí pé wọn ò kulẹ̀ nílànà ṣùgbọ́n mùsùlùmí ẹfà nínú tánàbí wa kọ wa òun náà ni afáàf a gbúdọ̀ kóra wa níjànú níbi gbogbo nǹkan tó ń jẹ́ zina àti àwọn nǹkan tó lè lídìí sí wa zina a kóra wa níjànú kúrò mẹ́rin òun ló fà á in tó bí bóbìnrin ó ṣe máa múra nínú islam ni kì í ṣe pé islam ń sọ obìnrin dẹrú gẹ́gẹ́ bí àwọn tọ́rọ òye ṣe máa ń sọ ọlọ́run máa ń tó dá sára obìnrin lẹ́wà àti ládàámá ṣùgbọ́n ọlọ́run ní kó kọ́va ẹ̀ kó má bàa máa jẹ́ fìtínà fún àwọn ọkùnrin ọlọ́run ní ẹ̀yin ọkùnrin ẹ̀yin náà rẹ ju yín lẹ̀ ẹ̀ má máa wo hànàhànà ẹ̀rẹ̀ ju yín lẹ̀ òfin dè wá lọ́tún ó ń de wá lọ́sì ó ń de ọkùnrin ó ń de obìnrin nítorí pé kí ni o kí fáhíṣà ìbàjẹ́ kó má bàa ṣẹlẹ̀ láwùjọ ṣùgbọ́n òfin ọlọ́run ọba yìí àwọn èèyàn fojú rẹ̀ náà lẹ́nu ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ ìbàjẹ́ tí ń tibẹ̀ jáde láyé táwa wà ẹ̀ láti rẹ́gbọ́n àtàbúrò tán fúnra wọn lóyún ọmọ ìyá kan ọmọ bàbá kan náà kí la fẹ́ pẹ́ tí nǹkan mi bá tún bẹ lẹ́yìn ẹ̀sìn àti ẹ̀sìn ẹ̀sìn tó tó kí la fẹ́ sọ lásìkò tó àwa láti rọmọ tó ń bá yẹn sùn inna lillahi wa inna ilaihi raji'un ẹ̀kọ́ islam bàbá tó bíyàn ìyá tó bíyàn nínú ẹ̀kọ́ islam bá a bá fẹ́ wọlé lọ bá wọn a gbúdọ̀ kanlẹ̀kùn tí wọ́n bá ní ká wọlé látọ̀ wọlé tí wọ́n bá ní ká má wọlé a gbúdọ̀ wọlé ìyá èèyàn àti bàbá èèyàn àwa ń bẹ̀lẹ̀ ta sí ara ta ọlọ́run yọjú wẹni ẹlẹ́ni nínú ilé tó sùn sí níbi ojú wíńdò níbi kọ́kọ́rọ́ ànábì ní tán bá fi nǹkan gún ọ gún ẹnìyẹn lójú tán bá fọ ojú ẹ ẹnìyẹn ò lẹ́sẹ̀ kí lọ́lọ́run yọjú ìnáma nàvọ̀rú nàvọ̀rú ìlọ́mọ ìnáma ìdìn ìyọ̀ǹda tó ní ká máa gbà yẹn nítorí kójúmọ́ máa rí kójúmọ́ rírì kúrì ni ṣé ká wọlé o ẹ má wọlé o dúró bọ́ bá sì sọ pé ká wọlé o má dùn ní sẹ́ńtà kọ́tìn tọ́ bá ti ká wọlé o dúró sẹ́gbẹ̀ẹ́ torí pé tẹ́niyẹn bá sí kọ́tìn yẹn gbogbo tí ò yẹ kó rí nínú ilé yẹn kó má wà lọ́ máa rí ẹ wo ẹ̀kọ́ tí Islam kọ́ wa ṣùgbọ́n lẹ́nìí àwọn èèyàn kà sí pé ẹni ò ẹ̀yìn àfa àyẹ̀wò ní ká wọlé jáde ká wọlé ká wọlé kí ni gbogbo rẹ máa ṣe sùmọ̀ndẹ̀rẹ̀ láàrínlá ta lọ́gbọ́n ta lọ́gọ̀ ṣùgbọ́n kò di ìntàkàsátìlìmọ̀fàhìn àgbọ́yé ti doríkodò ó ti di àpasípayọ ayé ti pọnmọ tó bí dagbandaya ó wá di wípé àdá nǹkan tó dáa mọ̀ yàtọ̀ sí nǹkan tó dáa mọ́ Islam ó gbé gbogbo ìlànà kalẹ̀ kí fìtínà má bàa máa ṣẹlẹ̀ láàrin ọkùnrin àti obìnrin ẹ̀mẹ́jọ yà yín lẹ́nu tó bá yá gan wọn ò ní máa ṣe iléèwé obìnrin iléèwé ọkùnrin lọ́tọ̀ kankan náà ni what man can do èwo má kàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n padà máa ṣe níbi tí ìwé ẹranko yóò gbogbo dé Islam ó gbé gbogbo òfin kalẹ̀ ó gbé gbogbo ìlànà kalẹ̀ ó gbé gbogbo ìlànà kalẹ̀ láti lè bí ifa ifatu an shahwatil farj ó gbé kalẹ̀ fún wa ló fi jẹ́ pé nínú iṣẹ́ tánàbí wa ṣe sallallahu alayhi wa sallam ọ̀kan nìyẹn nínú mẹ́sẹ̀gì islam ọ̀kan nìyẹn bẹ́ẹ̀ bá lóun gba irun òun gba àwẹ̀ tí ó gbà yẹn kò gba iṣẹ́ náà nìyẹn tánàbí mu wa sallallahu alayhi wa sallam ìsìn náà yìí nìkan lòun ò lè fi ṣe àà ọ ò gbá tánàbì mú wa bóòlù èèyàn ṣe jẹ́ mùsùlùmí gidi tí ó máa ṣe zìnà bóòlù èèyàn ṣe jẹ́ mùsùlùmí gidi tí ó máa yàlè ìjẹ́ mùsùlùmí rẹ̀ ó ní question mark hada yadulu ala dọ́ọ̀fil iman wa nuqsani anabi sallallahu alayhi wa sallam anabi ni la yazni zani hina yazni wa huwa mu'min ẹni tó ń ṣe zìnà báyìí àsìkò tó ń ṣe zìnà yẹn kì í ṣe mùmí gidi nígbà náà kì í ṣe wọ́n ti ká aṣọ ìmánì kó lára rẹ̀ nígbà náà lọ́nà sàlùlà sàlámà abẹ́lẹ́ wọn bá ní tó lọ́dà kí kó ṣàánú wa gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀sìn Islam ó kì wá nílọ kódà nínú táwọn obìnrin tí wọ́n ṣe bẹ́yà pẹ̀lú anabi sallallahu alayhi pé nubayi nubayi ruka ala ala natabarraj pé a ṣe bẹ́yà pẹ̀lú rẹ̀ ànábì pé a ní mọ̀ sí tabarruj ó wà nínú bẹ́yà táwọn obìnrin gbà lákọ̀ọ́kọ́ ọjọ́ lọ́dọ̀ ànábì sàlá a ní mọ̀ ṣàfihàn ọ̀ṣọ́ ara wa a ní mọ̀ ṣàfihàn òwò wa ara iṣẹ́ tànábì mú wa nù ẹnìkan wá ń ṣe wáàsí ẹ̀yin obìnrin ẹ máa múra ẹ bójú ẹ ṣe gbá ẹ sàwọn ẹnìkan ẹ ládé ẹ ti ṣàlàyé ìrún ẹ ah, is part intenu tànábì ní aṣọ nínú tó ń jẹ́ Islam náà nìyẹn òun ló fi wá di ní gbogbo ọjọ́ sunday àlọ́ àsàlátù ẹwọ ṣòkòtò ẹlọ gbogbo ẹ̀yọ́ ọlẹ̀ ẹ̀yọ́ wo lẹ̀ ń ṣe èyí tó ti bẹ̀ ń jáde ẹ̀ẹ́rì jàlábíà ló kù tá ń wọ̀ káàkiri nísìn obìnrin wọ jàlábíà obìnrin wọ jàlábíà jàlábíà ọkùnrin almutashabihati birijal minan nisa làánà ọlọ́run kọ́ máa bá gbogbo àwọn obìnrin tó ń fi ìmúra wọn jọ tọkùnrin ẹ wá lẹ́yìn múra bí ọkùnrin ẹlẹ́yìn lọ àṣàlátù kí ó sì àjọra wọn báyìí kò sí tó fàájú wípé ká gba òfin kan ká fi yòókù lẹ̀ so látara àdéhìlẹ yìí nínú tànà bíi sọ fún wa rafaf ọ̀kan nú ẹ̀ ni pé bó ṣe fẹ́ kóra wa níjànú kúrò níbi ìwà pálapàla ìwà gbére ló fi jẹ́ pé tán bá ní ẹnìkan dhu iffa ẹni tó ní iffa ayé laysa zàníyà kì í ṣe ń zina kì í ṣe pé kì í ṣe ń nìkan kánà mubta'ida an jami'i wasa'ili zina ọjẹ́ ni tó takété sí gbogbo àwọn èròjà irinṣẹ́ tó lè súnyàn mọ́sìn àwọn ah, àfààyàn ní iffa kánà àfífà bó bá tẹ̀jẹ́ pé obìnrin náà ni wọ́n ní zaatu ifa ló fi jẹ́ pé àwọn àfáà tán bá ń sọ àwọn gbèdéke téèyàn fi ń ṣẹ̀ṣà ìyàwó èèyàn ó ṣẹ̀ṣà àfífà lóbìnrin nítorí wípé ẹni tó bá fẹ́ dáko ilẹ̀ tí wọn ò tí ì gbìn nǹkan sí tó jẹ́ ilẹ̀ ẹ̀rí pé ilẹ̀ tí wọn ò tí ì máa dáko ń bẹ̀ tó ti wà dáa téèyàn bá gbìn nǹkan síbẹ̀ bó o fi sí kí ni ó ṣe o ṣùgbọ́n lẹ́tàn ti dáko dáko dáko dáko níbẹ̀ wọ́n ti wẹ́gẹ̀ wọ́n ti wú gbá wọ́n ti wú gbogbo ẹ̀ wọ́n ti ti sún ná wọ́n ti sun gbogbo ẹ̀ ná wọ́n ti ti sún dáko wọ́n ti ti àwọn ẹ̀rọ ń pè ní asálẹ̀ asálẹ̀ tí ìbáṣepọ̀ bọ́ ọlọ́wọ̀n bọ́ ọba aláforíjì wọ́n wá ní èwo lọ fẹ́ mú ẹbí òun wá sálẹ̀ kan kó lọ máa dákú bẹ ṣe pé ẹni yẹ kò nídìí kan sípè fún lọ máa dákú bẹ o kò lè kọ̀mpíà asálẹ̀ pẹ̀lú ilẹ̀ tí wọ́n ti gbìn kàkà sí tẹ́lẹ̀ walillahi limathalil ala tó látara àdí eléyìí èèyàn àṣẹ̀sán àfífà lóbìnrin láti fẹ́ ìfúngbà tọ́lọ́wọ́n bá fẹ́ sọ̀rọ̀ nípa àwọn alkitab ọlọ́wọ́n bá ní tẹ́ ẹ bá fẹ́ fẹ́ àwọn ahlul kitab wal muhsanat min alladhina utul kitab àwọn muhsanat àwọn afifat àwọn tí wọ́n èso nísìnyí tí wọ́n èso ní pálapàla nínú àwọn christian àwọn jew bẹ́ẹ̀ mùsùlùmí bá fẹ́ fẹ́ wọn ọlọ́run fi conditions pé àfihàn muhsanat kìí ṣe eh, abẹ̀rẹ̀ kìí ṣe eh, pure water eh, bó jẹ́ pípẹ́ ọ̀tá náà ti wọ́n nísìn ẹ̀ ọkàn tẹ̀lẹ̀ èyí ṣe ń tó so so cheap so cheap a ti rí rí bí rí coca-cola kan ẹ sì wá bí bá bí wá bí pie kan sí oorun ọjọ́ mẹ́ta ni ó sùn ẹ bá sì ń lọ ẹ bá ti gbé lórí ọ̀kadà ẹ sanwó ọ̀kadà one fifty naira ẹgbẹ́ délé o inna lillahi wa inna ilaihi so látara àdìyẹlẹ nínú tí Islam pèpè sí ọ̀kan ni ká kóra wa níjànú wàlẹ̀ ìfà ẹlẹ́ẹ̀kejì òun náà ni ká kóra wa níjànú an shahwatil nǹkan tá a máa kì sínú ọlọ́run bá sọ̀rọ̀ nípa àwọn sọ̀hábà náà al ọlọ́run yahsabuhumul jahilu aghniya mina ta'affuf ẹ rò pé owó ń bẹ lọ́wọ́ wọn ni ṣùgbọ́n ayọ̀ ọkàn ni wọ́n ní wọ́n yìí tọrọ nǹkan lọ́dún yẹn wọ́n sẹ̀sà tí wọ́n kì bọ́nu wọ́n alásàjẹ kì í ṣe gbogbo nǹkan ni wọ́n ń jẹ kì í ṣe gbogbo nǹkan tó tọ́ gan ni wọ́n tó máa fẹ́ jẹ wọ́n sẹ̀sà tí wọ́n máa jẹ nítorí tí wọ́n lè máa jẹ tí ó sọ wọ́n dẹni àbùkù wọn nídìí kódà kí nǹkan yẹn ó jẹ́ halal n tí ó jẹ tí wọ́n gbẹ ẹ̀rí o náà ló ló ń jẹun ó sì ní kí ni ah, là wọn ò ní jẹ ẹ̀fà ó ń bẹ nípa shahwatul baton ní ta fẹ́ kìbọnú wa ẹlòmíì ń bẹ lẹ́ni nítorí aṣọ tó fẹ́ wọ̀ nítorí bàtà tó fẹ́ lò nítorí pé ó fẹ́ wọn gun mọ́tò gbogbo ń mọ̀ nínú ìmọ̀ ó sì tẹ̀ mọ́lẹ̀ nítorí olówó gbogbo ń tọ́lọ̀ sọ nípa olówó yẹn níbẹ̀ yẹn kódà ẹ̀yin lọ́lọ́run tọ́ka sínú kúránì tọ́lọ̀ sọ báyìí tọ́lọ̀ sọ báyìí. àwọn sọ̀hábà ridwanullahi alayhim kọ́lọ́wọ́n bá kí ó bá wa yọ́nú sí wọn. ìpè la yas'alu insanu ahadan bihaythu la yas'alu insanu ahadan shay'an wọn ì béèrè kankan lọ́wọ́ yẹn kódà kan ní bùkátà sí nǹkan wọn ní tọrọ wọn ní tọrọ lẹ́ànà sọ̀hálà mùdílà torí kéèyàn ó jẹun báárà kéèyàn ó jẹun báárà àbùkù tó tóbi ni bí gbogbo èèyàn bá tiẹ̀ lè sá fún ẹ̀ tó bá jẹ́ òní mímọ́ ó gbọ́dọ̀ sá fún tó bá ti yọ ọlọ́ọ̀kan báyìí oníkàlùkù ó ti máa sọ́gbọ́n dìde òde nísìn yọ máa tọrọ owó nísìn ẹ ra àfàmì ọwọ́ mọ́sálásí ẹ jókòó ẹ jágbó wáàsì tó bá parí wáàsì wọ́n ti mọ̀ ibi tí wáàsì wọn padà lọ forí sọ òun náà ni pé tó wà bẹ́ẹ̀ ni pé abẹ́sẹ̀ wà límọ̀ nílé kíó àti sọ bẹ́ẹ̀ ojoojúmọ́ ṣe bẹ́ẹ̀ wájú òní ẹ̀ sì ṣe wà límọ̀ náà ni wọ́n á kàdà ẹni tó jẹ́ onímímọ̀ kó gbúdọ̀ máa tọrọ nǹkan lọ́dọ̀ àwọn ènìyàn káàfọ̀ wa ìgbín ní gbogbo àárọ̀ ọjọ́ Jímọ̀ káàfì tánàbì ní aka nílé bàbá olówó lòun ti lọ máa ń ka tiẹ̀ kọ̀ọ̀ká nínú ilé tiẹ̀ wọ́n sọ̀rọ̀ àwọn ọjọ́ nílẹ̀ Yorùbá wọ́n kọ́ lọ nílé ọba gbogbo àárọ̀ ọjọ́ Jímọ̀ ọba nǹkan ò ní yọjú sí ẹ o tọ́ba ṣe tán wọ́n àfowó kan sínú two thousand kan wọ́n ṣe fifty naira two thousand naira àwọn tí wọ́n sì lọ wọ́n lè tó twenty five wọ́n mọ̀ pín two thousand naira yẹn ibẹ̀ ni wọ́n wà kọ́dà ẹlòmíì ò ní lè ráàyè wẹ̀ mọ́ láti wájú mọ́ ibẹ̀ ni wọ́n gbà tí nbọ ni mo ti pèpè àkótó bá mi ọ ibẹ̀ ni wọ́n gbà débẹ̀ ọba nǹkan ò ní yọjú sí ẹ ojoojọ́ jimá wọ́n máa ṣe mọ̀tẹ́lá lélẹ̀ ìyẹpẹrẹ ni èèyàn gbúdọ̀ sẹ̀sà kódà kébi ọ̀pá ọ́ ó lóore ju kọ́ jẹ oúnjẹ àbùkù lọ eléyìí ní ìṣesí àwọn sálàf débi wípé inna sọ̀hábà radiyallahu anhu baya'u nabi wọ́n bá nàbí ṣe báyà ala alla yas'alun nasa shay'an àwọn onímọ̀ tọrọ nǹkan lọ́wọ́ èèyàn hatta yakuna sawtu ahadi im yasqut min ala rahilati wala yakun li na wilne south débi wípé bá wà lórí nǹkan báyìí bí ọ̀pá fi na ẹṣin tó bá bọ́ọ̀lẹ̀ kò ní sọ pé dọ̀bá mu yọ sọ kalẹ̀ fúnra yóò mú rẹ̀ torí pé kò fẹ́ bẹ́yìn kò fẹ́ tọrọ kankan lọ́dún yẹn níbi táwọn tó gbọ́ yé so ìdí ni tó fi jẹ́ wípé ìmọ̀ sọ̀rọ̀ ẹni di ó ń bára nǹkan tó máa ni ẹlòmíì ibi tó tún wá burú dé in tó tún tọrọ lé lórí yẹn kọ wọ́ọ̀tì kò tọ̀ ó yẹ kó ṣe sùúrù títí tọ́lọ̀ ó fi kádàrà kí nǹkan ìwòjà sọ̀rọ̀ fún ẹ̀rọ àfàmì ọ̀sà máa ráhùn ẹ̀rọ nìkan in fact ṣẹ́ẹ̀tì tí mo ń lò yìí mo ti fẹ́ yí padà ti pẹ́ gbogbo àwọn ẹgbẹ́ mi náà ti ń lo èyí tán fi ń dá fáwọn èyí tán máa ń so gbogbo àwọn ẹgbẹ́ wọn náà èyí tán fi máa ń tẹ̀ fáwọn tán máa ń sọ ọ́ báyìí ẹ̀ ẹ̀ bá sì lè rà fún wa náà ó fi pọ́n kéwìlé náà ni ẹgbẹ́ tó asa ti gbọ́ ewu lẹ̀ ń fẹ́ bó ṣe tọwọ́ yín àwọn àlè fún yín tọwọ́ wa yín abayín ra tó ní dédé irú yín báyìí abayín ra kan wáyà dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ ọ̀yà ẹ̀tẹ́wọ́ ọ̀làwò rábànà ti ń bẹ̀rẹ̀ subhana lè rí èkéne ṣé dandan ni kò lónìí ṣé dandan ni ṣé nìyẹn ní wàásù wàásù bàbá olówó bàbá olówó kọ̀rọ̀ rẹ̀ kù torí gbódùmọ̀ àgbégbó tí ń sọ yẹn náà kò wọ́ fi jáde sẹ́ẹ̀sì wàá rọmọ tí ó jù báyìí lọ tó jó ní mímọ̀ tó dúró tì ń tó mọ̀ tí èsì tọrọ ọ̀rọ̀ rẹ̀ ó wà ní wéètì lẹ́gbẹ̀ẹ́ lọ́dọ̀ bàbá olówó torí pé ó ti mọ̀ wípé ntẹ́lẹ̀ yìí sọ yìí ó fẹ́ bó ń sọ sọ̀rọ̀ ni kò ní ìdí kankan nínú owó ẹ̀ kọ́lọ́n wa láti bẹ̀rẹ̀ kí kọ́sà àná ẹni kọ̀ọ̀kan wa nínú tí ànábì sallallahu Abu Sufyan bó ṣe sọ fún Ìrákìlò ah, ó sọ fún wọn pé wal ifaf ó pa wá láṣẹ o kí a pọ̀n kóra wa ẹni ní ká kóra wa níjànú kúrò níbi zina kúrò níbi ìjẹkújẹ wàsílà bẹ́ẹ̀ sì ni ó pa wá láṣẹ ká máa so okùn ẹbí pọ̀ ó pa wá láṣẹ ká máa so okùn ẹbí pọ̀ muttafaqun alayhi hadith ń bẹnu tíra fún Bukhari àti Muslim ṣùgbọ́n bí wọ́n ṣe sọ̀rọ̀ yẹn fún Heraclus náà tó Heraclus ò ní wọ́n ń pè é bí wọ́n ṣe sọ fún tó kò torí ẹgbà islam ṣùgbọ́n ó gbọ̀n kó dodo ni nǹkan tí wọ́n sọ fún òun mahalu shahid ń bẹ̀rù ni pé nínú tánàbí pa wá láṣẹ wọ́n sídìkì pé ó pa wá láṣẹ ká máa sọ dodo àṣẹ ni amúrò nínú rasul ọ̀ràn yẹn wájibù ni kéèyàn máa sọ dodo kì í ṣe nọ́mbà bí lóbi jẹ́ pé tó ọ̀bá sọ dodo àfíńtà ọ̀dẹ́lẹ́sẹ̀ sọlọ́ọ̀fù mọ̀ àṣídìkù wájibù ọ̀ràn yẹn ni tó o bá ti sòdodo ẹlẹ́ṣẹ̀ ni ọ parọ́ nìyẹn tó abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kí ó má ṣe ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kí ọlọ́run kó ṣàánú wa kí ó fi òdodo sísọ kó fi rọ̀ wá lọ́rùn o kí ó fi rọ̀ wá lọ́rùn látọ̀dọ̀ ara rẹ̀ rahmatika ya arhamar rahimin torí pé orílẹ̀-èdè tá a wà yìí ìlú gan ń kọ́ àwọn èèyàn nírọ́ orílẹ̀-èdè ń kọ́ àwọn èèyàn nírọ́ ìbágbépọ̀ láàrin ara wa ń kọ́ra wa nírọ́ so kọ́lọ́wọ́n bá kó wọlé àtòbí rẹ̀ kó kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa o bá kí kó dúró ti wa ọ̀pọ̀lọpọ̀ táwọn tó jó lórí wa nínú òṣèlú nínú àwọn tá ń darí ẹ̀ẹ́rì wọn sọ̀rọ̀ míì irọ́ náà pa wọn sọ pé àwọn sọ bẹ́ẹ̀ mà àwọn yóò bá lọ kó jáde nínú pépà ó ti gbàgbé ni wọn lọ mà sọ bẹ́ẹ̀ wọn sọ bẹ́ẹ̀ ọ ah, sọ dáadáa hada kẹ́rì so idha kana rabbul bayti li tabli dariban fala talumanna al atfalu fi halati raqs nígbà tó bàbá òun gangan ló gbélù jáde tí ń lùlù ẹ̀ wá ń bọ́ àwọn ọmọ pé wọ́n ṣe ń jó àà bóun ni wọ́n ṣe ní bàbá gan ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí lùlù yóò kọ́ lọ́wọ́ ọlá tó bẹ̀rẹ̀ kó sànù wa wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu